kílí gbà gbò gbà gbò ajá òréré gbà gbò gbà kílí gbà gbò gbà ajá òréré gbà gbò gbà ajá.